ń pè protest gan débi ká máa practice hooligancy wọ́n ń pè pẹ́ àbí kí náà ń pè ní protest peaceful pro protest peaceful gradual gradual ẹ eh, wà máa ju ṣága síra wọn tọ́ba ya wọn máa tara wọn ban kí náà padà gbẹ̀yìn ẹ̀ àwọn tó fẹ́ fọ́lé tó fẹ́ fọ́ ṣọ́ọ̀bù làwọn bá wọlé opportunity yẹn wọ́n bá wọn ṣe kí ni wọ́n bá wọn jẹ́ àlè lọ́wọ́ àwùjọ Islam ò fọwọ́ ara yìí máa tako àwọn eléri ni kéèyàn máa ṣe protest kódà nígbà míì gan ẹ̀yìn mẹ́ta mẹ́rin ẹ lè bẹ̀rẹ̀ peacefully àmọ́ tí padà máa hẹ́ndì rẹ̀ aburú ni nídìí bẹ́ẹ̀ ṣáàdùn zari a ká àfọ́jẹ as a muslim wallahu alam gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Syria lẹ́nìí kí ló bẹ̀rẹ̀ rẹ̀ protest ni ní tó ṣẹlẹ̀ ní Iraq kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ní tó ṣẹlẹ̀ ní Libya kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yìn wọ́n ti bẹ̀rẹ̀ ní Saudi Arabia náà sìn wọ́n lé wọn wọlé ni ẹ̀yìn àwọn ọlọ́gbọ́n àwọn professors àwọn medical doctors àwọn engineers àwọn àfáà ẹ̀yìn àwọn pastors náà torí pé abẹ́ ìlú tá a wà gbogbo yín ẹ kóra yín jọ ẹ book appointment pẹ̀lú eléri ẹ lọ lè ṣàlàyé ní táwọn aráàlú ṣe kí ni ní tá a fẹ́ ẹ lè ṣàlàyé fún tó bá gbọ́ alhamdulilayi yóò ṣe gbọ́ tẹ bá bá aṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kẹ́ máa ṣépele kẹ́ máa bú láàrin ìta kẹ́ máa pariwo lé lélẹ́rí ní tí ó ṣe fún yín ní dá o ẹ bá kó káwọn sọ́jà rẹ̀ jáde sí yín àwọn ọmọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ oyè ẹgbàbí àgbàbí ẹgbàbí ó di gbà gbì tíagas lẹ́yìn tíagas báyìí kàkà kàkà kò sẹ́nìkan tí tó lè jiyàn yìí tèmi sọ yẹn. ẹ̀hẹ́ nídìí bẹ́ẹ̀ fìtínà tí yọ bẹ̀rẹ̀ tí ànírínà rẹ̀ pa kí ló dé tá avoid ẹ̀ ẹ wá lọ lè ba àwọn èèyàn ńlá lọ lè ba kọ̀ gbọ́ kó tó book appointment mi gbọ̀n àwọn èèlò lẹ́ẹ̀mẹ́fà lọ́dún yọ gbọ̀n mẹ́ta nínú mẹ́wàá mẹ́ta nínú kínní kò sí eléyìí kan tó lè gbọ́ gbogbo tẹ́ ń sọ ẹ bá dà lúrú lóko nídìí bẹ́ẹ̀ bí ọba wa gbọ́ ẹ ṣe sùúrù ẹ má ẹ má ẹ má ṣàdúrà kẹ́ ẹ ṣe sùúrù yẹn ọ wá dáa ju kẹ́ ẹ wá gbé ìbọn kẹ́ ẹ kọjú síra yín lọ ẹ bá ṣe sùúrù ẹ sì máa mọ́lẹ̀ di pé ẹ̀ ń ra ta ẹ̀ ń rẹran ẹ̀ ń ra díẹ̀ àbí àwọn ọmọ ṣètà àfihàn Koran àwọn akérò wákàtí bára tó ọyá kó di gbàgbà gbígbì gbígbì gbà láfi sọ fáwọn tí wọ́n máa wọ́n máa wọ́n ní ká máa ṣe protest pé tọ́ bá délẹ̀ tán ẹ̀yin máa ń fárun gbọ̀n tẹ́lẹ̀ wọn ò ní tètè mọ̀ pé ẹ̀yin lẹ dálẹ̀ gbogbo tó yín sì máa ń kọjá gbogbo ẹsẹ̀ àwa ni wọ́n máa sà àwa ò wá ní gbà nígbà wọn bá ní mọ́ṣáláṣí wọ́n ti pa eléyìí ilé kí wọ́n ti pa ẹ̀dá kun kí náà padà ṣẹlẹ̀ ibi tẹ́ lẹ́nu ẹ̀ wá ṣẹ̀ ní súnmọ́ bẹ̀ dépò tẹ́ débẹ̀ ẹ máa káwọn yẹn lẹ́kọ̀ọ́ èyí tọ́lọ́ máa ní èyí tó bá tẹ̀yìn lọ́wọ́ ẹ fi sálì jẹ́ náà ọlọ́wọ́ alamu